Salamu alaikum wa rahmatullahi wa barakatu. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi, Sunnatul Rasul, tí ó máa wáyé láti ẹnu Stars Sulaiman Idris Ajimati, ẹ máa bá wa kálọ. Alhamdulillahi Rabbil Alamin, wassalatu wassalamu ala ashrafil anbiya wal mursalin, nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Ikhwatal iman, السلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبي أفهم الله أبا تقعد دارا ويقبي àmọ́ bẹ nínú ẹni tí ó bẹ̀rẹ̀ Ramadan eléyìí tí a wà nínú rẹ̀ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run wa kó mọ́sà ṣe inú rọrùn fún wa ọlọ́run kó sì gbà ní ẹ̀sìn fún wa ètò wà yí gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ ìlànà annabi ni a pè sallallahu ta'ala alayhi wa sallam àwọn nǹkan tí a máa gbé sọ nínú ẹ̀ ní àwọn àkọlé tí níta fẹ́ fàyọ̀ ń bẹ̀ ta fẹ́ mú jáde ni wípé kí ni ìlànà ànábì lórí àwọn àkọlé tí a ti bá ara wa sọ̀rọ̀ ní ojoojúmọ́ nínú ọ̀rọ̀ yìí èyí tí a kọ́kọ́ gbéyẹ̀wò lónìí o ní pàtàkì pípèpè sójú ọ̀nà ọlọ́n pípèpè sí ojú ọ̀nà ọlọ́n pípèpè sí ojú ọ̀nà ọlọ́n wá wí yìí ó jẹ́ ọ̀kan nínú tu'addu á ila Allahi min ajallil qurbati wa a'zamiha wa ashrafiha ọ̀kan nínú ni. tó sì lérè tó pọ̀ lídà qama biha khairul bariyah ala al-itlaq wa hum al-anbiya wal mursalun torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ànábì aléhìmù salatu wasalam tọ́lọ́n sì tún rán wọn níṣẹ́ ọ̀gá tí wọ́n wá sí láyé náà ni débi wípé nígbà tí wọ́n parí mission wọn tí wọ́n parí iṣẹ́ tọ́lọ́n yàn wọ́n ọlọ́run mú wọn kó lórí ilẹ̀ ni wọn lásìkò míì tí wọ́n tún lò láyé yàtọ̀ sí ìgbà tọ́lọ́n fẹ́ kí wọ́n jẹ́ sẹ́yẹ̀dà àti ibi tọ́lọ́n fẹ́ kí wọ́n jẹ́ dé wàkáfà bidhalika dalilan ala fadliha eléyìí ó jẹ́ ká mọ pàtàkì pípèpè sójú ọ̀nà ọlọ́run nípa wípé àwọn ẹni tó lóore jù nínú ẹ̀dá ọlọ́run lórí ilẹ̀ nínú ọmọ ádámọ̀ iṣẹ́ tọ́lọ́run ti torí ẹ̀dá wọn ò ní ìpèpè sójú ọ̀nà ọlọ́run ìpèpè sójú ọ̀nà ọlọ́run a ń pè ọmọ ènìyàn síbi alwazifatil haqiqiyyati fil hayat iṣẹ́ gangan tọ́lọ̀ tòtòrí ẹ̀ dáyéyàn tó pé ta bá wògbé sáyé lónìí ó kéré jọjọ nínú ẹ̀dá ọlọ́run tó wà lójú ọ̀nà ọlọ́run tó sì jẹ́ ẹrúsìn ọlọ́run bó tẹ̀ jẹ́ pé ńgbà tí wọ́n wà láyé kò sẹ́nìkan tí ń bẹ láyé tí ò jẹ́rú ẹnìkan ṣùgbọ́n ọ̀pọ̀ yanturu nínú ẹ̀dẹ́ ni o jẹ́ ẹrú ọlọ́run ni ò jẹ́ ẹrúsìn ọlọ́run èdè inú fi ṣe pàtàkì púpọ̀ jù fún tó bá kẹ́kọ̀ọ́ tó sì gba ìmọ̀ lẹ́nu àwọn olùmọ̀ tó mọ nǹkan kan nínú súnà ànábì a ń pèpè sójú ọ̀nà ọlọ́run nítorí kí ó lè jẹ́ pé ọmọ yìí ó rí àmúṣẹ al-ubudiyyatul haqqa lillah ìpé ọlọ́run ọba gangan òun lásìn torí pé ńgbà tí ọlọ́run ọba nínú ọ̀rọ̀ rẹ̀ nínú al-Qur'an Karim A'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní òun dá àlìjẹ̀nú àti èèyàn fún kankan méjì kí wọ́n sìn mí lọ ní sátò dariyat wa min ajli dhalik rattaba Allahu alayha ajran aziman wa ata'an jasila torí bí iṣẹ́ ìdí ṣe pàtàkì bó ti ṣe tóbi tó torí ẹ̀ lọ́lọ́run fi fi èrè ǹjẹ́ tó la an yadiya Allahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am tọ́lọ̀ ń bá fi ọdí sábà bí tẹ́nìká fi mọ̀nà tó fi dojúkọ ọlọ́run tí fi ń sin ọlọ́run tó fi jẹ́ ẹrú fọ́lọ́run tó kò ní ìjẹ́ ẹrú tọmọ ádámà àfẹ̀rú tí wọ́n bá mú tipátipá tó tí ìbọ́ lọ́wọ́ ọmọ ádámà tí ọlọ́run bá fi ọdí sábà bí tó fi jẹ́ ẹnìkan tẹ́nìkan ti mọ̀nà tó fi dojúkọ ọlọ́run tí fi ń sìn ó lóore fún ọjọ́ ràkúnmí pupa lọ tọ́rọ òní dúkìá tó tóbi jù lójú àti nígbàyà àwọn èèyàn jẹ́ lọ́n ó lóore fún ọjọ́ bẹ́ẹ̀ lọ wamadak illa li idhami ahmiyati hadha al-amal fayambagi ala al-muslim an yata'allama usul ad-da'wati ila Allah azza wa umma wa ala rasihim muhammadin sallallahu ta'ala alayhi wa sallam torí ẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí kọ̀ọ̀kan òun ló gbọ́dọ̀ dìde sí ojú ọ̀nà pípèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ntọ́lọ́run bá fún mà nínú islam yóò wá máa kọ́ ṣe yàtàrí mẹ́nájì sọ́rọ̀ fi hádì lùmọ̀ àwọn tó sáájú tí wọ́n gbọ́ látẹ̀nà ànábì sallallahu ta'ala sallam kí wọ́n máa ntọ́lọ́run bá sọ̀kalẹ̀ tí wọ́n sì mọ súnà nábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ òjíṣẹ́ ọlọ́ọ̀bá Muhammad sallallahu ta'ala wasallam tó jẹ́ aṣíwájú wa àtọ̀gá gbogbo àwọn sàhábà nínú báwọn suratul azab aya 45 anábì gangan sallallahu ta'ala wasallam nígbà bá pè mọ̀ pé tọ́lọ́wọ́n bá ti pèpè ó ní tọ́lọ́wọ́n fẹ́ sọ nìyẹn ìrẹ́ yá ayú ànàbí dájúdájú àwa ni a rán níṣẹ́ ọlọ́run jẹ́rìí a rán wa ànàbí ní iṣẹ́ ní olùjẹ́rìí ní olùjẹ́rìí àti afúnni níro ìdùnnú afúnni níro ìdùnnú àti onífúnni ní ìkó ìkìlọ̀ wànàdí ìrọ̀ kó o sì káwọn èèyàn nílọ̀ wàdá àyàn àti olùpeni Ibi ti ọlọ́run ibi tá ń lọ gan nìyẹn tá gbá nábì dìde fún àtàwọn anábì tó ṣáájú rẹ̀ alayhimu salatu wassalam wa da'iyan ila Allahi rọ idnihi wa sirajan munira àti sí ti ọlọ́run olùpeni sí tọlọ́run mo fẹ́ ká kíyèsí àwọn àwọn kókó kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà kọlà lè yàn nínú tán lórí ìṣẹ́jú tó kéré yìí ṣùgbọ́n wa da'iyan ila Allahi a ní láti sàmì ìlàlọ́hì olùpẹ̀pẹ̀ sí kíni àti ní sí ti ọlọ́run ní sí ti ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú ọlọ́run àti pé ìrẹ ni àtùpà tí ó ní ìmọ́lẹ̀ a sì ní fún gbogbo ayé nítorí wípé nítorí sáàrin yẹn wọ̀dá ìyá ní lọ́lọ́ sójú ọ̀nà ọlọ́run nínú ẹgbẹ̀rún láyé lónìí bóyá láàrin tó tọ́gọ́rùn tó jẹ́ pójú ọ̀nà ọlọ́run ní sí ìlú bàbá pé bá ti rí tiẹ̀

Ànábì sallallahu ta'ala sallam nínú súnátù Yusuf ayé ọgọ́rùn-ún kàti mẹ́jọ sura kejìlá nìyẹn ọlọ́run ní kul hadhihi sabili ad'u ila Allah wípé wípé ni ojú ọ̀nà tèmi ẹni tó sọ ọmọ tó dìṣẹ́ fún pé ojú ọ̀nà èmi sì ọ̀rọ̀ yẹn mo ń pèpè sí ẹ̀sìn ọlọ́run tó bá jẹ́ pé a rí ẹnìkan tí ń pèpè sí ẹ̀sìn ọlọ́run lódodo tí fi ń wojú rí ọlọ́run ó ṣàǹfààní láyé téèyàn bá jọ́gọ́rùn láyé náà àwọn tí ń pèpè àmì téèyàn bá jẹ́gbẹ̀rún ẹnìkan ṣoṣo tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ó lóore ṣàǹfààní fáyé ju àwọn tó kù lẹ́yìn ìgbà tá a yọ ọ̀kan kúrò ní one thousand lọ nine hundred and ninety nine tó kù kò ṣàǹfààní kankan tó ń ṣe fọ́mọ ádámà ju pé tí bá ti àkífù tí wọ́n fẹ́ àkífù láyé oore wọn ti parí síbẹ̀ tọ́lọ́n bá tẹ̀ kádàrà pé wọ́n àkífù ni olùpẹ̀pẹ̀ ní ń pèpè síbi ìjásájú olùpèpè ní ń pèpè síbi ìjọ́gà olùpèpè ní ń pèpè síbi tí ń jẹ torí náà kò ní bọ́rọ̀ débẹ̀ láyé tó bá jẹ́ pé tó bá ti bọ́rọ̀ débẹ̀ ó ṣeéṣe kó ń jẹ ó dúró ń bẹ̀rùn àmọ́ afẹ́ká ìdáadáa adìyàn ilà wọ́n ló fi jẹ́ pé tí àwọn èèyàn bá ti pèpè àwọn tán jẹ́ ní ọlọ́run tí wọ́n bá ti pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run tí wọ́n sì rí pé wọ́n ṣe tọlọ́run bùkátà ti bíyá nìyẹn wọn ò ní ìmúnisìn kan tí wọ́n máa wọn tí wọ́n ń pèsè pé àtàbá ti wá pèpè ẹ̀rí pé lẹ́yìn pọ̀ láyé nẹ́tíwọ́kìn ni tí wọ́n bá iye èrò tẹ́nìkan bá kójọ iye wọn ni ó máa sin onítọ̀hún títí tí ó fi kó láyé kódà wọ́n tún sin ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run tán bá ti pè èèyàn táwọn èèyàn bá ti jẹ́ pé tán sì pé tọlọ́run ni wọ́n ṣe wọ́n kàn wọn létí ni wọn ò ní wọn mú sìn rárá torí pé ìpèpè sójú ọ̀nà ọlọ́run ni kọ́mi ó lè àchífù àlè lè hakọ̀ kárí dájú pọ́lọ̀ nísìn ẹ bá ń tẹ̀síwájú lórí lórí kíni lórí lórí ìmọ̀ ìtọ́lọ̀ ní kí n pẹ̀pẹ̀ sí ni wà mọ́ ní tàbá àní àtàwọn tó tẹ̀lé mi bàbá sì wò láti gbàtà nàbí tí kò láyé sàlọ́láwò tààrà sálàm ẹ̀rì pé nínú àwọn tó tẹ̀lé nàbí làwà ọjọ́ ló ti jìnà síra wọn àsìkò ló ti jìn àwọn tó wá sẹ́kù láyé lónìí náà ìta nàbí sọ ìsọlọ́láwò tààrà sálàm òun náà lérò wa subhanallah mímọ́ ni ti ọlọ́run mímọ́ ni ti ọlọ́run èmi kò sí nínú àwọn tí ó ń da nǹkan pọ̀ mọ́ ọlọ́run. náà ní ìsìn àwọn aṣàgbéyẹ̀wò kí ló fà tá a fi ń pèpè ilallah tójú ọ̀nà ọlọ́run a máa wọn kókó fil ard ẹ̀sìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ tàn kálẹ̀ ìbálẹ́jọ́ aburú ni ó jẹ́

àwọn ẹ̀rí mi tún bọ̀ lẹ́yìn tí ó mọ̀ jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ni ó jẹ́ lórí ẹnìkan tó nímọ̀ nípa nǹkan kan nípa tí o ọlọ́run gangan pàápàá torí ọlọ́run ìtumí rẹ̀ ẹ̀lì ìlà díẹ̀ fún èèyàn wá dé mára ni ó jẹ́ lọ́jọ́ kìí torí náà gbọ́dọ̀ wàtàkíkò òbòdìyàtì ìfìl ard a sì gbọ́dọ̀ rí pé ọlọ́run ọba làwọn yẹn sin lórí ilẹ̀ bilkọ̀dọ́yìn alákùnlé máa yóò bọ́ọ̀dù dáàlì kàmínàn wáyé kófòrò wàtùbíyàn wọlfùsúk wàlẹ̀síyàn ìyẹn ni yóò jẹ́ kí gbogbo àwọn oríṣiríṣi ìlànà míì kó bẹ́lùgbẹ́ ìlànà kẹfẹ́rí ìgbọ́tàǹde ìlànà pòkì àti ìyapa ọlọ́run lóríṣiríṣi ìpèpè síbi àgbọ́yẹ̀sì Islam òun ó da àwọn nǹkan wọ̀nyí ni ó da lo ìgbẹ́ ẹlẹ́ẹ̀kejì iqtida'u bil uswati al-hasana muhammadu sallallahu ta'ala alaihi wasallam a gbọ́dọ̀ rárí dájú wípé adarí àwọn èèyàn sí bí kíkọ̀sí ànábì títẹ̀lá ànábì sallallahu ta'ala sallam kò sẹ́nìkan nínú ẹni rí láyé tí ẹn lè kọ́sí tó dàbí ànábì sallallahu ta'ala sallam ti se fún ọlọ́run dá wọn padà ni ọlọ́run mú wọn padà sí ọ̀dọ̀ rẹ̀ ni haythu kana yad'u ana al-layli wa atraf an-nahari wa jahada fi sabilillah kama jahada al-anbiya wal mursaluna min qabli anabi sallallahu ta'ala sallam kò sinmi látọjọ́ almudassir gbọ́lùn tá nàbì sọ nìyẹn ìrẹ́ tí ó da aṣọ borí mọ́lẹ̀ tó da aṣọ borí tó ń sọ pé ẹyí sọ mọ́ mi lára ìyẹn nígbà tó kò ní gáàrò hìrà tí jìbìrìlù kọ́kọ́ yọ sí nígbà àkọ́kọ́ tí wọ́n ń sọ fún Khadija radiyallahu ta'ala anha mu'minin pé dasirini dasirini èdè tó sọ pé tó pè jáde yẹn ọlọ́run wá fi pé ànábì dasirini ni pé dasọbìnrin tó rà ànábì ti fún ìbẹ̀rù pé jìbìrìlù ó yọ sí tó sì jẹ́ ẹ̀dá kan tí ìsọmọ adámọ̀ tó jẹ́ pò náà lọ́rùn padà rán sí yíyọ sí tó yọ sí tí wọ́n sọ pé ẹ̀dá sọ́bòmí ẹ̀dá sọ́bòmí ọlọ́run wá fi pè yá ayú al-mudaththir ìrẹ́ tí ó dá aṣọ borí mẹ́lẹ̀. nígbà tó lọ́n pè kí lọ́lọ́run wá sọ. dìde kí o máa ṣe kìlọ̀kìlọ̀. qum fa anzir. dìde kó o máa ṣe kíni. kí o máa ṣe kìlọ̀kìlọ̀. nínú ìtòrẹ́ká kíyèsí tó tóbi jù púpọ̀ nínú àlámọ̀rí dáwà lọ́jọ́ tó lọ́n sọ pé dìde máa kí àwọn èèyàn nílọ̀ ọjọ́ náà kò sẹ́nìkan pẹ̀lú ànábì sallallahu ta'ala sallam lórí ilẹ̀ tí wọ́n jọ jẹ́ mùsùlùmí àfànábì nìkan sallallahu ta'ala alaihi wasallam gbogbo àwọn èèyàn tó kù lórí ilẹ̀ ìjọ náà lọ́hùn ẹni tí ó bèsù bẹ̀gbà tí ó kọ̀ kí ló sún láìlá tó ẹkọ́ tí wọ́n bá gbọ́ láìlá sallallahu ta'ala sallam pé kúm fa sára àwọn tánjọ́ gbédè lárúbáwá kódà tí ó jẹ́ pé lọ ilé kí náà tó ti gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ kóm dìde fa'anzir máa kì wọ́n nílọ̀ ẹ̀rù òsìbá ẹ̀rù ọlọ́run ló bá ẹ̀rù àwọn tó jùsẹ́ fún ọba lójúsọ́ ọlọ́run bá dìde la ilaha la ilaha illallah kódà ta lè sọ pọ́pọ̀lọpọ̀ ìmáàmù gan ògbọ́yé láwùjọ wa lónìí ẹlòmíì ti jẹ mọ́m 30 years nísìnyí lórí mọ́m Forty, fifty years ẹni tẹ́mi ẹ̀bá gùn tí ó sì gbọ́ láyé láyé láòyé ọjọ́ náà làwọn kèfèrí gbọ́ yé wọ́n ni àjẹ́ alàlẹ̀ Ànábì sallallahu wọ́n ni kúlù la ilaha illallah tuflihu ẹ̀dà àdìsọ́kàn la ilaha illallah tọ́pìkì ní ó wáyé tó jẹ́ lórí la ilaha illallah Muhammadun Rasulullah ṣùgbọ́n wọ́n gbọ́ yé ẹ̀rú bà wọ́n wọ́n ni ẹ̀bá àbẹ́ ẹgbọ́n kan tí ń wí ni aja'ala al-alihata ilahan wahida ó wá ń fi àwọn òrìṣà ṣe ọlọ́run kan ṣoṣo bí ó fẹ́ pa àwọn òrìṣà tì ó fẹ́ pa wọ́n pọ̀ ó fẹ́ dà wọ́n rú mọ́ lọ́wọ́ ká wá padà sórí ọ̀kan nítawọn tẹ̀fẹ̀ rí wínú ọlọ́run sì tún wá sọ lẹ́yìn náà kàrẹ̀ ní àyà koran aja'ala al-alihata plural aliha ohun tí wọ́n mú lọ́lọ́run lóòsà tí wọ́n ń sìn plural ẹ̀ ni aliha wọ́n ní ó fẹ́ sọ gbogbo àwọn òsà di kíni ìlàhán ó fẹ́ ṣe wọ́n ní ọlọ́run kan ṣoṣo bí ó fẹ́ sọ wọ́n di fẹ́ pa pọ̀ sórí ọlọ́run kan abẹ́ ẹ̀gbọ́n tọmọ yi ń wí ni ó mọ̀ fẹ́ nǹkan tí ọlọ́run kan ìpèpè wa tá bẹ̀rẹ̀ yìí tá yìí tá fò ní sọjọ́ àkọ́kọ́ yìí wàláhì láìsí láìsí fẹ́ sórí

fún gbogbo ẹ̀yàn ọmọ ìyá mi lẹ́sìn Islam kẹ́ lọ máa ṣàgbéyẹ̀wò ẹ̀ ó jẹ́ nǹkan tó yani lẹ́nu o ó túmọ̀ sí pé àlámọ̀rí tó rọrùn pátápátá òun ni ká gbọ́ àgbọ́yé ntọ́lọ́run ti torí ẹ̀gbọ́n àwọn ànábì dìde àfẹ́ntọ́lọ́run bá fàdánwò pé ó jáláyà kókó nàkí tí ò ní gbọ́ tọ́lọ́run ó ṣe jẹ́ pé inú ìsìláàmù tí wọ́n bíyàn sí tẹ́lómi lọ́gọ́rùn ọdún kò gbọ́ yé kò gbọ́ láìláìlá òye láwọn kẹfìrí sì gbọ́yé lọ́jọ́ kan láàrin ìṣẹ́jú àyá yìí torí ẹ̀ nígbà tí ànábì ò dákẹ́ sallallahu ta'ala sallam wọ́n ní ẹjẹ́ àwa bá ṣe yanjú ẹ̀ ẹjẹ́ tí ò bá ní dákẹ́ ìgbésẹ̀ ẹni tó bá ẹni tí máa ń gbọ́ wà sí dáadáa àbókéwú tí ń gbọ́rọ̀ àwọn olùmọ̀ yóò rí pé ìgbésẹ̀ kan kọ́ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́wàá láìmọye ìgbà mítìn aburú ó pọ̀ lórí ànábì sallallahu ta'ala sallam lórí kíni lórí pé ń sọ fún ara mọ́kà pé kúrò la ilaha illallah ẹgbàgbọ́ yẹ la ilaha illallah la ma'buda bi haqqin illallah torí wọ́n gbọ́ yẹ pé húbà húbálù àwọn pàtì òsà ńlá ni látà àwọn pàtì òsà ńlá ni ọ́ùzà àwọn pàtì mẹ́nátà àwọn pàtì gbogbo àwọn nǹkan tí wọ́n yàtọ̀ sóòsà tán máa lọ dé bá ní jàmá nínú àwọn kèfèrí tánàbí jíṣẹ́ fún sallallahu ta'ala sallam wọ́n gbọ́ yẹjọ́ náà lọ torí rẹ̀ inú sórà kẹjọ ayé ọgbọ̀n suratul anfal kí ló bí wàyẹ́dì ya mùkúrù bí kàlẹ̀dí na káfàrù ní isbituk àwọn kèfèrí wá ń sí ìpàdé sẹ́rí ayà yẹn ṣe ìrántí ṣe ìrántí nígbà tí àwọn aláìgbàgbọ́ pa ète wọ́n pète sí ọ wípé wọ́n pète sáà nàbì sallallahu alaihi wasallam àwọn ọmọ sí ojú kan àyà ọgbọ̀n nìyẹn nínú súrà kẹjọ àwọn ó ṣe kí ni. àwọn ka ọmọ sí ojú kan. wọ́n ní tí ò bá fi ìpè pé lẹ̀ mo ń sẹ́rí pé àyànnàna àyànnàna pàtàkì ìpèpè sójú ọ̀nà ọlọ́run bí ò bá pàtàkì ni àwọn kèfèrí ò ní dirú ọ̀tẹ̀ tó tóbi tó báyìí àwọn tí ò fẹ́ tọ́lọ́ gbọ́ òní dúró ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tí wọ́n sì dìmá nábì yẹn sallallahu alaihi wasallam wọ́n ń dì lọ títí láyé lónìí táyé òfin tán wọ́n ṣe kí ni. wọ́n pa ète sí ọ pé. wọ́n pète. àwọn ó ka ọmọ sí ojú kan. wọ́n ní ẹ̀jẹ̀ kódà ète tí wọ́n pa wọ́n ní ẹ̀mọ́jà olè rẹ̀ nìkan lọ ẹ̀jẹ̀ apawọ́pọ̀ kò ní rọrùn fún gbogbo ẹbí tiẹ̀ láti bá gbogbo ìlú ìjagun ẹ̀jẹ̀ apawọ́pọ̀ kágbẹ̀mí ẹlẹ́ẹ̀kan náà mọ́ ń gbọ́. tàbí kí wọ́n pa ọ́. tàbí kí wọ́n pa ọ́ tàbí kí wọ́n lé ọ jáde tàbí kí wọ́n lé ọ jáde wọ́n ń pa ète wọ́n ń pète náà ọlọ́run sì ń wàyẹ̀ mukuru náà wàyẹ̀ mukuru lọ ọlọ́run náà pète tiẹ̀ ọlọ́run ló borí àwọn eléte ọlọ́run tọ́lọ́run ni ó sì sẹ́ ẹ̀rẹ́ pé yorùbá sọ bẹ́ẹ̀ wọ́n ti ń sọ tí wọ́n tó bí ni wọ́n ní tọ́lọ́run ni ó sẹ́ wọ́n ti ń sọ dòní tọ́lọ́run náà ló sì ní pé sí ń tánà bí pèpè sí sallallahu ta'ala alaihi wasallam wọ́n wá ṣe bẹ́ẹ̀ títí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí wọ́n gbà Islam wọ́n ń tó àṣírí yàtọ̀ sí páyà sọ̀kalẹ̀ ó ń gbé ọ̀rọ̀ wọn jáde nínú àwọn kata afẹ́ká mọ̀ tó ṣe pàtàkì ò ní pé ujúdù ṣírìkì wàlúkúfùrù tá a fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run ni o ujúdù ṣírìkì wàlúkúfùrù yóò á sírò ájílán àwọn ájílán ala baqa'i islam wàyùkọ́lìlù mìnà àtìbáyì ìlàm tẹ̀sẹ̀mírù dáwà ti lọ́lọ́ tá àbá máa pèpè sójú ọ̀nà ọlọ́run ká sì máa ṣiṣẹ́ tọ́ ní gbogbo ìgbà lọ́sàn lóru yóò jẹ́ mùsíbà ńlá kan lórí ẹ̀sìn ọlọ́run kódà wàlìyàdòbìlá a lè ṣàfẹ́kù àwùjọ kan tí ò ní fẹ́nìkan tí ń dákọ̀ ọlọ́run bá nílẹ̀ tó yẹ pé ẹbọ padà gbalẹ̀ torí ẹ̀ ìpèpè yìí ìpèpè pẹbọrẹ́ lòun náà tàbá sọ lókọ̀ míì pẹ̀bọ̀ rẹ ni o ìpèpè sójú ọ̀nà ọlọ́run àtòjú ọ̀nà ànábì sallallahu ta'ala sallam pẹ̀bọ̀ rẹ ló kọ ẹ̀ tó yóò ṣẹlẹ̀ ipé aburú ṣẹlẹ̀ láyé kó tó di pọ́jọ́ àlùkẹ́ àmọ̀dé ẹ wo láwùjọ wa lásìkò yìí àwùjọ wa tá a jọ fojú ní ó ṣe fi ṣàpèjúwe kó tó di pé àmọ́ rí àwọn ẹ̀lò ayé tó lujára wọn nísìn àwọn èèyàn tún mọ mápèjúwe orílẹ̀-èdè míì wà àwùjọ bòmíì pé nǹkan tún dáwọ́ òun tàrí lórí nẹ́ẹ̀tì ní Facebook lórí tí eh, ọ̀ràn tẹ́bọ ti dálẹ̀ sórí ilẹ̀ ayé àtàwọn ẹlẹ́bọ eléyìí wọ́n mọ̀ ṣẹlẹ̀ nínú mùsíbà ẹ wòye ẹni tí ó jẹ́ pé odidi èèyàn ní ó fi jóògùn tábà lódidi èèyàn ní ó fi jóògùn òun ti ṣetán láti mú didi èèyàn wá ẹwọ́n sọ fún òun gá lè mọ̀ bẹ̀rẹ̀ pé bí èèyàn mélòó torí ó rọ̀ lọ́rùn púpọ̀ jù láti fèèyàn jóògùn wọ́n bá wá ń bẹ̀rẹ̀ pé bí èèyàn mélòó pé yóò tó èèyàn méje ó lè kó 14 wá pé ẹmú méje tẹ́ bá fẹ́ àwọn tí ń gbọ́ mi ẹ̀yin olùgbọ́ mi láyé ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tó ṣe mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn èèyàn ti bá débẹ̀ ayé ò lè tòrò mọ́ kò lè rọgbọ mọ́ tẹ́bọ bá ti pilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí ajá orí òkété ìrù ọ̀gà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ń lò alábàáhùn wọ́n ti develop báyé ṣe ń develop technologically bẹ́ẹ̀ ni kúfúrú ń develop ìkọtọlọ́run àtẹbọ lórí ilẹ̀ tóun náà ń gbèrú sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pèpè sójú ọ̀nà ọlọ́run ọba mọ́ wọ́n wà máa sọ wípé à tẹ̀yìn kan pọ̀ jù ní tẹ̀yìn alẹ́yìn kan já láti jù ní àwọn tí àwọn tí wọ́n ń dìgbẹ́ yìí fáwọn gan-an baba ńlá oníkéwu ni wọ́n wọ́n kéyà láyà kéwu wọ́n wọ́n á tọ́ka sí àwọn àfẹ́sù sóyé àtẹ̀oríṣiríṣi ìlànà tí wọ́n rìn pé ní tó bá fi jẹ́ pé àwọn àwọn àwọn àwọn òdẹ ní ìbáwí àwọn tẹ́ kọ́kọ́ lọ mú ńlá àwọn lágbájá báyìí ọ̀kan nìyẹn nínú àwọn ọ̀nà àbí sábàbí tá fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin dáfún ilẹ̀ halaki wàlẹ̀ àdábì anil muslimin a ń wá kó jẹ́ pé gbogbo mùsùlùmí òdodo gbogbo ẹni tó bá sí islam tó gba tọlọ́run yóò là kó níbi ìparun qala Allahu ta'ala wa taqu fitnatan suratul anfal náà ni suratul anfal wataku fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna allaha shadidul iqab kí ẹ páyà ìnira kan ẹ páyà ìdààmú kan tí kò ní báwọn ẹni tí ó ṣe àbòsí nínú yín nìkan ṣoṣo ẹ̀hẹ́ tí ò ní mọ lórí ẹni tó ṣàbòsí nìkan kí ẹ sì mọ̀ pé ìyá rẹ̀ ó kárí kí ẹ sì mọ̀ pé dájúdájú ọlọ́run lè ní ìyà ọlọ́run lè ní ìyà ìwọ ti ṣẹ̀ lọ́run bá tán ọlọ́run òróró tètè ẹnì kágbámú àbítọ́lọ́run ọlọ́run ròyìn ara rẹ̀ ọlọ́run lè níyà ìwọ ní òróró torí pé àwa kọ́ la ọlọ́run ló wí eléyìí táǹkà jáde yìí kìí ṣe pé a kàn dédé gbọ́ lẹ́nu wa nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó wà fún Zainab bintu Jahsh annaha sa'alat ar-rasul tọ́lọ́run bá sí wọn ẹ̀dá ọmọ ádámọ̀ ni wọ́n tí wọ́n tóbi jù wá lọ púpọ̀ lẹ́dà sí wọn máyé tí ó dà wọ́n pọ̀ mọ́ wa tí ó sì dà wá pọ̀ mọ́ wọn torí parun nígbà tí ò tí tásìkò òjíṣẹ́ ọlọ́run wá ka àtàpàkò ó wá fi lé orí ìka àtàpàkò ó fi lé orí ìka àfábẹ̀là ẹ fotoro kan yóò máa wà ní àárín méjèèjì ọlọ́run wá ní àwọn yá jújù àti odi tọ́lọ́run fi sé wọn mọ́bì kan táà ti rí wọn tí wọn ò gbúrò wa táwa náà rí wọn wọ́n mọ̀ ti dá dèédé hòtẹ́ẹ̀ ń wò nínú ọwọ́ mi nínú ọmọka méjèèjì wọ́n mọ̀ ti dá lu lónìí ìparun mọ̀ súnmọ́ ẹ̀rùn ló fà ti Zainab bintu Jahashin radiyallahu ta'ala ní a tó fi wá sọ̀rọ̀ wípé ànúhùlẹ̀kù wà fi iná salihun ojú sí sáà lè parun paul òjíṣẹ́ ọlọ́run fèsì sallallahu alaihi wasallam na'am ìparun ó ṣẹlẹ̀ àtẹni eré àtẹni ibi ìdá kásọ̀ al-khabas tí bàjẹ́ bá ti pọ̀ jù ẹ̀rí kó dàbí ìgbà tó jẹ́ pé àwùjọ ilé ànábì ti ń sọ̀rọ̀ bí ìgbà tó wọ́n ní ọlọ́run ránṣẹ́ kí eh, màláíkà Jibril àbí ọ̀kan náà màláíkà kó lọ pàlú kan run ó wá sọ wípé wọ ọlọ́run bá mi ẹrú ọlọ́run bá ẹrú rẹ̀ kan bẹ́ẹ̀bẹ̀ tí ń sin lọ́run tí èsì iṣẹ́ ọ ọlọ́run ní yílẹ̀ po mọ́ wọn lórí àtòun náà kí ló fà á ẹni tí wọ́n pè lẹ́ni rẹ̀ yẹn tí ò tí ò máa ṣẹ lọ́run tí ń sin lọ́run ọba yẹn òun kì í tara kì í bọkàn jẹ́ tí wọ́n bá ń ṣẹ lọ́run ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ fún Jibril alayhi salam kì í bọkàn jẹ́ tí wọ́n bá ń ṣẹ lọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lónìí láwùjọ wọn ní à ẹsá fi wọn ẹsá fi kálukú lẹ̀ o ẹfi kálukú lẹ̀ o ẹ̀yin kọ́lẹ̀ nìdájọ́ òótọ́ ni kálímọ̀tò hakin orúdà bí haba àfẹ́ òótọ́ ni pàwà kọ́lá nìdájọ́ ṣùgbọ́n ìpèpè yìí ọ̀ràn èèyàn níbi tá ń lọ nìyẹn ìpèpè tí ó lọ darí síbi wípé ìparun yóò bá gbogbo ẹ̀dá àtẹnitúsẹ̀ kọ́lọ̀n tó wá máa yànnà náà kó tó máa kọ́lọ̀n kọ́ mọ́ síwá lẹ́ni tí ó parun kó síwá lálágbọ̀yé súnà tànàbí sallallahu alaihi wasallam àti tí ó mọ̀ sàmúlò ẹ̀ tó sì jẹ́ ìdàlẹ́ àtàlkíyàmà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum